وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ba alékún ìkẹ́ ọlọ́wọ́n ba àtòrí àjẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba kọ́ wọn bá síwájú ẹ̀dá annabiwa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrí ọ̀nà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbìdà kìyàmà tafsiru suratul baqara ìtumọ̀ suratul baqara ọ̀nà ni a ń bá lọ naam ibi tí agúnlẹ̀ sí lánàá ọ̀nà ni àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún nínú suratul baqara ayé àti ọlọ́run bá àlíkẹ́lá tó ti ń sọ àpẹẹrẹ àwọn almunafiqun ayé àti ọlọ́run bá àlíkẹ́lá fi ń ṣe àpèjúwe wọn fún wa ayé àti ọlọ́run bá àlíkẹ́lá tó ti ń sọ ìròyìn wọn fún wa òun náà ni ayé àti àdúrólé lórí tọ́lọ́run bá àlíkẹ́lá tí ó ń fi àpèjúwe wọn lélẹ̀ kálíbà àmọ́ bí ọ̀rọ̀ wọn bí ó ṣe rí lọ́dọ̀ Ọlọ́run Ọba àti bí alámọ̀rí wọn bó ṣe burú tó ibi tí àdúró sí lánàá náà nìyẹn àwa ń sàlàyé pé Ọlọ́run Ọba àlékiọlá nínú àyà tí ó tẹ̀lé àyà náà ti ṣe àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún Ọlọ́run Ọba àlékiọlá ń sàlàyé àwọn kankan fún wa ń bẹ̀ bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين نعم aya tó ṣáájú aya 18 ní kẹka naam ọlọ́wọ́n bá alékẹ́lá sọ pé summun ọlọ́wọ́n bá láwọn àwọn almunafiqun ọlọ́wọ́n bá ní adití ni wọ́n tó yẹ sí la yasma'una alhuda wa la yasma'una khayra wọn à lè gbọ́ ìmànàmá wọn à sì lè gbọ́ dáadáa mọ́ pẹ̀lú etí wọn yìí ọlọ́run ọba àlékẹ́ láti di wọ́n ní etí eléyìí tí ẹ̀ máa fi ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí ó sì fi mànà pẹ̀lú ẹ̀ súnmùn ọlọ́run ọba àdìtì ni wọ́n tábà sọ pé àdìtì ni wọ́n kì í ṣe pé wọ́n gbọ́rọ̀ rárá kọ́ bí kì bá ṣe pé wọ́n dìtì sí wáàsí wọ́n dìtì sí ọ̀rọ̀ ọlọ́run ọba wọn lè gbọ́rọ̀ ọlọ́run ọba ní àgbọ́yé mọ́ nítorí pé ọlọ́run ọba àlékiọlá ó ti di etí wọn ní dídi tó jẹ́ sí pé èèyàn ní fi gbọ́ ìmọ̀nà ọlọ́ni book ọlọ́ni bákan ayaya ni wọ́n wọ́n lè sọ̀rọ̀ kéèsè pé wọ́n lè sọ̀rọ̀ eléyìí tí àwọn mẹ̀dẹ́nìyàn máa ń sọ àmọ́rọ̀ tí ó ṣe wọ́n láǹfààní tọ́lọ́run ọba àlékiọlá fi yọ́nú sí wọn ọlọ́run bá ní wọn lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ la yatakallamuna bima yanfa'uhum wọn lè sọ àwọn ọ̀rọ̀ tí ó kó àǹfààní bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba torípọ̀ ọlọ́run ọba lè kẹ́ láti bínú sí wọn ẹ̀mìú ẹ̀mìú ọlọ́run bá ní bákan náà afọ́jú ni wọn wọn fọ́jú nínú àánú wọn wọn sì lè rí náà wọn lè rí náà wọn lè rí ọ̀nà mọ̀ láíláí pẹ̀lú ojú wọn tọ́lọ́wọ́n bá lè kẹlá fọ́ yìí ojú wọn lọ́wọ́n bá lè kẹlá fọ́ ṣé wọn ṣé ojú wọn fọ́ débi pé wọn à lè rí nǹkan kan má rárá ni àbírú ojú wọn lọ́wọ́n bá lè kẹlá ló fọ́ kìí ṣojú wọn ti ta eré tá a fi ń rí nǹkan yìí irú ojú tí kèfèrí ní kọ́yìn lọ́wọ́n bá irú ojú tí kèfèrí ní òǹkọ́ lọ́wọ́n bá lè kẹlá gbà lérò àmójútẹ̀yàn máa fi ń rí ìmànà tí a máa fi ń rí mànà ọlọ́run ọba òun ọlọ́run ọba àlékẹ́lá ni yóò fọ́ nítorí ọlọ́run ọba àlékẹ́lá fi ń sàlàyé láyà mí inú al-Qur'an nínú suratul hajj aya 46 suratul hajj ọlọ́run ọba ní fa innaha la ta'mal absar walakin ta'mal qulubu allati fi sudur ọlọ́run ọba ní fa innaha la ta'mal absar ọlọ́run ní tá a bá lójú wọn fọ́ ọlọ́ni kìí ṣe ojú ìta eléyìí tí a fi ń rí nǹkan yìí ọlọ́ni kìí ṣe òun ló ń gbà lérò pọ́n fọ́ òfa innaha la ta'mal absar ọlọ́ni ojú wọn ta òfọ́ walakin ta'mal qulubu allati fi sudur ọlọ́ni àmọ́ ojú ọkàn wọn ọkàn wọn ti ń bẹnu gbáyà wọn lọ́lọ́run ló ti fọ́ ìrìnà ti máa ń bẹnu gbáyà yẹn tí yóò fi máa rí òdodo lódodo tí yóò sì máa fi tẹ̀lé tí yóò fi máa rí ìbàjẹ́ níbàjẹ́ tí yóò fi máa jìnà sí ọlọ́run lélẹ̀ ló ti fọ́ ṣe bá ní sí nítorí ẹ̀ lọ́wọ́n bá lékè láti sọ pé fahum la yarji'un nítorí ẹ̀ wọ́n lè padà sí ojú ọ̀nà mà láíláí má pẹ̀lú hálù mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ fún wọn yìí odi ni wọ́n wọ́n gbọ́rọ̀ ayaya ni wọ́n wọ́n lè sọ̀rọ̀ tí ó kàǹfà ní bá wọn afọ́jú ni wọ́n wà lérí náà eléyìí báyìí òun lọ́fà ló fi jẹ́ sí pé láyàrù jẹ́yìn kò sí bẹ́ẹ̀ ṣe lè máa pè wọ́n tó kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣàlàyé ẹ̀sìn fún wọn tó kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣe wáàsí fún wọn tó láíláí wáàsí ìrìnà wọn ọkàn wọn tó máa le sí ni so yíra ní sí so wọn láfi sọ pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nínú àwọn ìkẹ́ ọlọ́run ọba lórí ọmọ ànábì ádámù ni tó jẹ́ sí pé pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun la fi ń kọ́ ìmọ̀ òun la sì fi ń sàǹfààní pẹ̀lú nǹkan tá a bá kọ́ ìgbọ́rọ̀ wa ìsọ̀rọ̀ wa àti ìrìnà wa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó pàtàkì gan ẹni tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá fi tọ́lọ́wọ́n bá àríkẹ́lá bá tọ́bátọ́wọ́n bá bá gba mẹ́tẹ̀ẹ̀ta yìí kúrò lọ́wọ́ ẹ̀ kò sọ́nà tẹ́ẹ̀lẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ má tó lè gbọ́ láíláí kò rí náà kò gbọ́rọ̀ kò tún lè sọ so kò sọ́nà náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi kọ́ lẹ́kọ̀ọ́ tó rẹ́ni tí ò bá gbọ́rọ̀ àmọ́ torí náà a lè kọ́ lẹ́kọ̀ọ́ bil isharat a lè bá sọ̀rọ̀ pẹ̀lú ìtọ́ka eléyìí táwọn olóyìnbó ń pè ní sign languages sign language sign language ká máa tọ́ka ká máa fi báyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bá sí máa ń bá òdi sọ̀rọ̀ yẹn tí ò lè gbọ́rọ̀ so pẹ̀lú pórí náà yẹn a lè pass message sí a lè ṣàǹfààní fún a lè kọ́ lẹ́kọ̀ọ́ tí ó sì yé tí ó sì ma torí pé ìkan nínú àwọn irinṣẹ́ tí ìyàn fi ń kọ́ mà ó wà pẹ̀lú ẹ̀ òun náà lójú ẹ̀ bákan náà tí èyàn bá fọ́ lójú a máa ń gbọ́rọ̀ <coughs> irú ẹni bẹ́ẹ̀ náà a pẹ̀lú pé nǹkan ni ò lè rí àmọ́ lè gbọ́ nǹkan a máa wá kọ́ lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà kíni o lójú ọ̀nà pé èèyàn kà nǹkan fún so àìmẹyẹ afọ́jú lónìí a ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn àbí kọ́ mọ́ tí tó bẹ̀ tán bá bí oṣù méjì àbọ̀ mo lọ sí mo lọ sí wáàsí ní kanji so ìgbà tí àwa wà níbi ìjòkó wáàsí náà ọkùnrin afọ́jú kan wá wà ń bẹ̀ gbogbo kùránì tán ké tán bá ń ké ní jòkó yẹn fi ṣe mistake ọkùnrin afọ́jú yìí correct wọ́n wá ń jẹ́ kó yé mi pé afọ́jú tí mo ń wò yẹn o ó há Al-Kùránì débi wípé ìhà ibi tó há Kùránì dé ẹ̀yin tẹ́ lójú tẹ́yìn náà há Kùránì tẹ́ bá mistake òun ni ọmọ correct yìí níta fẹ́ fọyọ́ ń bẹ̀ ni pé èèyàn lójú àmọ́ ó abẹ́ni tí ò lójú tí ò létí kò tún wá lè sọ fahum la yarji'un irú àwọn báyìí kò sọ́nà tá a lè fi ṣe wọ́n láǹfààní láíláí àlè rí wọn kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá ní bí ọ̀rọ̀ àwọn almunafiqun ṣe rí nìyẹn wọn à ní etí tán lè fi gbọ́ ìmọ̀nà wáàsí ò lè wọnú etí wọn kò síbẹ̀ ṣe lè ṣe wáàsí fún wọn tó bákan náà wọn ní ojú wọn ní ẹnu tán lè fi sọ ohun tí ó ṣe wọn láǹfààní lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn lè fẹ́ ẹnu wọn kò lè ṣe sọ kò lè ṣe sọ tí ó ṣe wọn láǹfààní tí ó kàǹfààní bá wọn lọ́dọ̀ ọlọ́run ọba tí ó mú wọn mẹ́nà bẹ́ẹ̀ ni ojú inú wọn tí wọ́n fi máa rí ìmọ̀nà ọlọ́run ọba àlejò láti fọ́ ọlọ́run ọba ní fahum láyé fahum láyé fahum láyé ọ̀rùjẹ̀ẹ́hùn ọlọ́run nítorí ẹ̀ láyéláyé wọn lè ṣe kíni o wọn lè mọ̀nà láyéláyé wọn lè mọ̀nà. naam lọ́lọ́wọ́ bá lè kí láti fi wọ́n wé ọlọ́wọ́ bá fi ní masaluhum ka masali alladhi istawqada nara falamma adha'at ma hawlahu dhahaba Allahu bi nurihim wa tarakahum fi dhulumatin la yubsirun àbí lọ́lọ́wọ́ bá lè kí láti ṣe àlàyé wọn ẹgẹ́ bá yẹ ṣàlàyé wọn lánàá yẹn آه، آية تواتلي بسم الله أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين náà ọlọ́run wa alikiola ó tún wá fẹ́ fún wa ní àpèjúwe àwọn almunafikóònù míì àwọn munafiki tọ́lọ́run wa alikiola fún wa lápèjú fún wa lápèjúwe wọn lákọ̀ọ́kọ́ yẹn àwọn lọ̀rọ̀ wọn burú jù àwọn ni ọkàn wọn le jù àwọn lẹ́fẹ́ sí pé wọ́n yìí ti ẹ̀rí malẹ̀ rárá lẹ́yìn tó ẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ rí mọ́lẹ̀ lẹ́yìn tán wá lọ́wọ́ bá dé gba ìmọ́lẹ̀ yẹn lọ́wọ́ wọn wọn wá lè rí mọ́lẹ̀ mọ́láyé wọn àwọn alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́wọ́ bá dé kẹ́lá tó wá fẹ́ fún wa lápèjúwe àwọn ìran kejì nínú àwọn almunafiqun ọlọ́ni ọlọ́ni àwọn àwọn ẹlẹ́ẹ̀kejì òun náà làwọn tó yẹ sí pé òdodo hàn sí wọn nígbà kan tó bá tún yá wọn tó máa ṣe èméjì nípa rẹ̀ tó bá yá òdodo tó hàn sí wọn pé ah ẹ̀sìn yìí ọ̀rọ̀ ìpẹ́sìn yìí máa lòdodo tó bá yá ó tún máa ṣe èméjì nípa ìjódodo ẹ̀sìn ọlọ́run ọba pé àà ah, ah, bẹ̀ẹ̀tì tàbá ní ká tún wò náà ah, ṣe èyàn tó ti wá kú tó ẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbá lọ gbẹ́ ibi tá a sin sí àní báǹkì kan bẹ̀ mọ́ àtẹ̀gùn rẹ̀ àti ara ẹran rẹ̀ gbogbo yóò ti di ẹ̀rà pátápátá yóò ti di ẹ̀pẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àní bá ń bẹ̀ mọ́ sẹ́rù ẹni yìí tó ni wọ́n ní ọjẹ̀ ya sáré níbo wá lọ́wọ́ ìyẹn tó kó ti jẹrà gbogbo egun rẹ̀ ti jẹrà gbogbo ara ẹran rẹ̀ ti jẹrà ó ti di ẹ̀pẹ̀ níbo lọ́wọ́ ti ń ṣèṣirò níbo lọ́wọ́ tí wọ́n ń jìyà sáré báwo lọ́wọ́ wọn so àwọn ẹni tó ń pé òdodo wọn hàn sí wọn tó bá yá iyèméjì ó tún bá wọn ọlọ́run ọba àlékiọlá ọlọ́run ọba àlékiọlá wá ń ṣàpèjúwe wọn ọ ń ṣe àpèjúwe ọkàn wọn nígbà tí wọ́n bá wà nínú iyèméjì yẹn àti nígbà tí wọ́n bá wà nínú ìṣe kèfèrí wọn tán wà nínú kúfúrò wọn ọlọ́run ọba ní aw kasayibin minas aw kasayibin ọlọ́run ní ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí àwọn táwọn wí yìí wọ́n dà gẹ́gẹ́ bí òjò mina sama tó ń sọ̀kalẹ̀ láti sama ọlọ́run bá lékelá ní òjò yìí fihi zulumat ọlọ́run ní àwọn ẹ̀sùjò tó ṣókùnkùn bírímù bírímù ó wà ń bí òjò náà ọlọ́run ní ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí òjò tó yẹ sí pé òjò yìí ìgbà tí ń rọ̀ ẹ̀sùn òjò tó wá ń bẹ ní sánmà tó wá ní agbára gidi gan tó yẹ sí pé gbogbo ilẹ̀ ti dúdú ẹ̀mẹ̀ yìí pé àwọn òjò kan bẹ tí máa ń lágbára bẹ́ẹ̀ tó yẹ sí pé tójò yẹn bá ṣú nígbà tójò yẹn bá rọ̀ lọ́wọ́ gan gbogbo ilẹ̀ dúdú níbi tó yẹ sí pé ẹ̀sùn òjò dúdú yóò ti dí òye sánmà tí ń tàn sílẹ̀ ilẹ̀ wà ṣókùnkùn ọlọ́ni bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹ̀sújò gẹ́gẹ́ bí òjò tí ń rọ̀ tí ó bá ní ẹ̀sújò tí ó ní agbára tọ́sí ẹ̀sújò yìí fi hizulumat ó dá òkùnkùn mú ilẹ̀ òkùnkùn wá kùn ọlọ́wọ́ ni wa ọlọ́ni onan náà ńlá gàràgà ní sánmà ọlọ́ni ni ètí ọlọ́ni ọlọ́ni jẹ́ pé ráàdù yìí ó wà nínú òjò ńlá tí ń rọ̀ yìí nǹkan tí ọlọ́run ọba àlékẹ́ lá ń sàpéjúwe pẹ̀lú ara yìí ni gbogbo nǹkan da mu okan ninu ìbẹ̀rù tí máa ń dààmú ọkàn lọ́lọ́wọ́n bá àríkẹ́ láti wé ara nítorí pé ara tó bá sá tí ara bá sán gàrà báyìí láti sánmà báyìí ẹ rí i pé ẹ̀rù ó báyàn nígbà tára bá sán yẹn pàápàá jùlọ àwọn ara kan bẹ tí máa ń ní agbára gidi gan bí ìgbà pé sánmà fẹ́ fàya òun náà làárá yóò ṣe sán so yóò wá dẹ́rù báyàn sọlọ́wọ́n bá àríkẹ́ láti sàlàyé bí àwọn almunafiqun àwọn ẹlẹ́ẹ̀kejì ṣe wípé àwọn náà dà gẹ́gẹ́ bí ẹni tó wà nínú òkùnkùn ńlá òkùnkùn ẹ̀sújò tó wá jẹ́ sí pé ẹ̀sújò yìí bolẹ̀ tó dúdú tó wá ní àrá nínú so dúdú yìí òun náà ni inú òkùnkùn táwọn àlùmọ̀nàfikún wà tí wọ́n mọ̀nà rárá àrá yìí ó ní páyà tí ó máa bẹ fún wọn wọ́n máa bẹ̀rù gan wọ́n wà nínú bẹ̀rù wọ́n wà nínú bẹ̀rù sásìrí wọn ní túbáyì àbí ṣé nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí wa burú báyìí sáburú báyìí ò ní ṣẹlẹ̀ sí wa báyìí ẹ̀rú ọmọ bà wọ́n òun náà ni àrà tọ́lọ́mọ bá lékílá ń sọ nítorí pé nínú ìṣesí àwọn almunafiqun òun náà ni pé wọ́n máa ń jẹ́ni tí máa ń bẹ̀rù gan wọ́n jẹ́ni tí ẹ̀rú máa ọlọ́mọ bá lékílá máa ń dẹ́rù bà wọ́n ní ẹ̀rù ìyà ẹ̀rù ìfìyàjẹyàn ni máa ń ṣẹlẹ̀ sí wọn náà nítorí ẹ̀lú fíjẹ́sí nígbà tí ọlọ́run bá lékẹ́ láńròyìn wọn nínú al-Qur'an nínú suratul munafiqun ọlọ́run yahsabuna kulla sayhatin alayhim ibi tẹ́rù máa ń bà wọ́n dé gbogbo igbe tán bá ti gbọ́ báyìí wọ́n rò pé orí àwọn náà ń pariwo lórí ni ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí olè àbẹ́yàn ti ń ṣe aburú kan tí ó kéèyàn káwọn mọ́bẹ̀ ẹ rí pé ẹ̀mí rẹ̀ yóò máa mé pokípokí báyìí ni ní gbogbo àtìgbà tí ó bá ti ń sàbúrú yẹn lọ́wọ́ tí ò fẹ́ kéèyàn káwọn mẹ́bẹ̀ tó bá gbáriwo kí ní bá ti gbáriwo ayọ́ta gírí ní ṣe èrè pé wọ́n ti ń bọ̀ ṣe èrè pé wọ́n ti rí mi báwọn almunafiqun ṣe rí nìyẹn yahsabuna kulla sayhatin alayhim gbogbo ariwo tó bá ti ń gbọ́ báyìí wọ́n máa ń rò pé lórí àwọn ni wọ́n pariwo yẹn lé lórí ni torí pé nǹkan ẹ̀rù ni wọ́n ń ṣe ẹ̀rù ń bà wọ́n nítorí ẹ̀ wọ́n mú wá búra ọlọ́wọ́n bá lè kẹ́lá jẹ́ kó yà wípé nínú sọ́ọ̀tù tauba ọlọ́ni wa yahlifun àwọn almunafikun náà máa búra fún àwọn mòmìnì yahlifuna billahi innahum minkum innahum la minkum wọ́n máa búra pẹ̀lú ọlọ́wọ́n bá pé ah, a búra pẹ̀lú ọlọ́wọ́n bá ara yín ni wá o nǹkan tó fàtọ́ fi ń búra bẹ́ẹ̀ nítorí ojú tí ń bẹ fún wọn nítorí pé kọ́kàn yín lè bá àárín lẹ̀ kẹ́mẹ́bà sí èméjì nípa wọn torí kọ́ máa pé ìsìláàmù lágbára ń gbà yẹn tẹ́ ẹ bá ti lè gẹ́ẹ̀tì àwọn ìdájọ́ ìdájọ́ tẹ́ gbé láwọn lórí ìdájọ́ tó ní agbára ni ojú ọmọ wa mú wọn máa búra pẹ̀lú ọlọ́run wa pé ọlọ́run ni wa yahlifuna billahi innahum la minkum ọlọ́run bá ní wa ma hum minkum ọlọ́run ni wọ́n sì sí pẹ̀lú yín o wọ́n sí lára yín wọ́n kàn ń búra ni ọlọ́run ní àmọ́ ìjọ kan ni wọ́n tó yẹ pé òjò ni wọ́n máa ń bẹ̀rù gan-an so ilé bá jókòó wáyé pé àwọn munafiqun wọ́n máa ń bẹ̀rù ọlọ́run bá ní fíhì ọlọ́run ní fíhì zulumatu wa ra'dun wa barqu ọlọ́run ní bákan náà nínú ẹ̀sùn jòtá ń wíyì ọlọ́run ní wà ń bẹ̀ tó ní ẹ̀sùjò tó ní agbára tó wá dá òkòkò múlẹ̀ ẹ rí i pé nígbà tó sì mọ́ bá ní sẹ́mọ̀ ó tún hàn díẹ̀ ẹ tún ráyè rí nǹkan díẹ̀ pé ah, pẹ̀lú ìtìmọ́ tó sẹ́ yìí ìtìmọ́lẹ̀ tó sẹ́ ní sẹ́mọ̀ yìí a tún ráyè rí nǹkan kan díẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ìmọ́lẹ̀ ìtìmọ́ só tó yẹn láǹfààní ẹ rí i pé ìmọ́lẹ̀ ìtìmọ́ kò tó yẹn rìn lójò kò sì yẹn láǹfààní láti sọ́ra kúò níbi àwọn aburú tí òjò àbí nǹkan tó lè sìyàn ní sùtà torí pé ìmọ́lẹ̀ kan tó yẹ pé ó kéré gan yóò ìsún wálẹ̀ kan náà yóò kẹ̀ sáré kọjá ní firi ọlọ́run ọba àlékelá ń ṣàlàyé bí òdodo ṣe máa ń hàn sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgẹ́ bí ètí máa ṣe máa ń là ní sámà yẹn tí ó kàn kọjá firi ẹgbẹ́ ìmọ́lẹ̀ ni tó kọjá ní òkùnkùn lẹ́ẹ̀kan náà tí dára dúró ni bí imani bí òdodo bóyá máa ń sáré kọjá náà ẹ̀mí wọn nìyẹn yọkẹ̀ sáré kọjá bẹ́ẹ̀ àmọ́ kò ní ṣe wá láǹfààní kankan nítorí pé ìmọ́lẹ̀ òdodo tó kọjá náà ẹ̀mí wọn yẹn ó kéré sí òkùnkùn tí ń bẹ́nu ẹ̀mí wọn ìmọ́lẹ̀ tó kàn sẹ́ nínú òkùnkùn òkòjò tí sì dára dúró tó lọ bẹ́ẹ̀ bá àdékẹ́lá ń bí so yẹ́ báyìí nísì nítorí Ọlọ́run bá lè kí wọ́n sọ pé yaj'aluna asabi'ahum fi adhanihim min as-sawa'iqi hadhara al-maut wallahu muhitun bil kafirin Ọlọ́run bá ní yaj'aluna asabi'ahum fi adhanihim Ọlọ́run ní àwọn tó wà nú òjò wọ̀nyí onílàwà alìmùnàfikún mọ́ bá sí là ariwo aláì ariwo aráì ariwo àrátọ́ ní agbára yìí yóò wá mú wọn kọwọ́ bọnú etí wọn yaj'aluna asabi'ahum fi adhanihim ọlọ́ni wọ́n kí ọwọ́ wọn bọnú etí wọn mina sawa'iq nítorí iná iná tó sẹ́ ní sánmà látara ní agbára tó kí gbogbo àrátọ́ bá ní agbára àrá máa ń wá pẹ̀lú náà ni pẹ̀lú ni ẹ̀rí tára yẹn tí ó là ní sẹ́mà bí ìgbà tí sẹ́mà mẹ́fà yàbá pẹ̀lú ètí mọ́ gàràgà tí ó ṣe wá bí ètí mọ́ bí ara yẹn sì wá lágbára tó àti iná tó jáde bẹ̀ bó ṣe lágbára tó yẹn ọlọ́ni wọn wà fọwọ́ di etí wọn hazard al mouth nítorí pé wọ́n ń bẹ̀rù kú torí pé wọ́n fẹ́ kú wallahu muhitun bil kafiri ọlọ́wọ́n bá sì ní ọlọ́wọ́n bá rọ kiri ká àwọn kèfèrí ni kò síbi tán fẹ́ sá lọ wọn à lè bọ́nu ìyà ọlọ́run ba kò sí báyìí fẹ́ sọ́ra tó ìsọ́ra wọn tó bá sọ́ra wọn yẹn kò lè san wọn láǹfààní kó ń bi ìyà ọlọ́run ba torí pé ọlọ́run ba àlékẹ́ láàrọ̀ kiri ká wọn ni wọn à lè sá mọ́ ọlọ́run ba lọ́wọ́ kò síbi tán fẹ́ sá lọ tí èyí ṣe wípé lábẹ́ ìkápọ̀ ọlọ́run ba náà náà wà <coughs> lọ́lọ́run ba àlékẹ́ láfi ń jókòó yé wa bíbẹ́ kò sí báwọn kèfèrí àwọn àlùmọ̀nà ìfikún kò sí bá ṣe lè sọ́ra tó gẹ́gẹ́ bí ẹni tó wà nú òjò tí àrá tó ní agbára àrá tó ní iná tó wá sá sí àrá yìí tí àwọn tó wà ní òjò yìí tó wá fi ọwọ́ di etí nítorí kábúrú ń bà ṣe wọn bóyá jẹ́ pé ìfọwọ́ di etí wọn yẹn kò rọ̀ wọ́n lọ́rọ̀ pé kí aburú má ṣe wọn nígbà tí àrá yìí bá fẹ́ ṣe wọn láburú àbẹ́yàn tí àrá fẹ́ tọ́lọ́mọba àlékelá fẹ́ fi àrá pa nísìn kára wá sẹ́ kó wá ní agbára ní sẹ́mà kó wá fọwọ́ di etí ẹ̀dàkùn ṣé ó lè sọ kúrò níbi aburú tí ara yẹn tó lè ṣe fún nígbà tára yẹn bá fẹ́ sàbúrú fún ọlọ́run bá láwọn àwọn almunafiqun náà báyìí ni wọ́n lè bọ́ nínú ìyá ọlọ́run ọba láíláí kò sí bá ṣe lè sọ́ra wọn tó so ibà nísìn torí pé ọlọ́run ọba àlékiọlá ọlọ́run ọba rọ kiri ká wọn ni agbára ọlọ́run ọba rọ kiri ká wọn ni ìmọ̀ ọlọ́run ọba rọ kiri ká wọn ni ìyá ọlọ́run ọba ó rọ kiri ká wọn ni tọ́lọ́run ọba àlékiọlá bá fẹ́ fi jẹ wọn kò sí nǹkan náà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bó lè fi jẹ̀yàn yà so abẹ́ lọ́wọ́n bá àlékẹ́lá kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kọ́mọ́ dájú ìjà kọ́ wá kò sí kẹ́kẹ́ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá tí ọlọ́wọ́n bá àlékẹ́lá ò fi jẹ̀yàn yà ọjọ́ omi ni ọjẹ́ atẹ́gùn ni ọjẹ́ iná ni ọjẹ́ lẹ̀ fúnra ẹ̀ ni ọjẹ́ sánmà ni ọjẹ́ ṣinṣin ni ọjẹ́ kẹ́ńkẹ́ ni àtàwọn eléyìí tá mọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ọmọ ogun ọlọ́run ní gbogbo wọn tọ́nà ọba àdékẹ́lá bá fẹ́ dẹ́ sí yàn tọ́nà ọba àdékẹ́lá bá fẹ́ fi jẹ̀yàn yà kò sílẹ̀ ìtọ́nà ọba àdékẹ́lá tí ò lè fi jẹ̀yàn yà ní gbogbo wọn kọ́nà ọba àdékẹ́lá kọ́lá wà kó ń bi eléyìí báyìí nítorí ẹ̀ ń gbà tọ́nà ọba àdékẹ́lá tó fẹ́ sọ̀rọ̀ àwọn ìjọ fìràhùn fún anabiwa anabiwa muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run bá ní hal ataka hadithul junud ani alhadaka hadithul junud ọlọ́run bá ní ìjẹ́ ó ti wá débàrẹ̀ ànábì ìró nípa àwọn ọmọ ogun náà ọlọ́run bá ní firaun wa thamud àwọn firaun àti thamud ọlọ́run bá ní bí wọ́n ṣe jẹ́ ọmọ ogun tí wọ́n ní agbára tó firaun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ní agbára gan lórí ilẹ̀ thamud àwọn ìjọ thamud wọ́n ní agbára gan ọlọ́run ọba ní ìjẹ́ àwọn ọmọ ogun náà àwọn fìràáhù àtijọ́ rẹ̀ àti thamud ǹjẹ́ ọ̀rọ̀ wọn ǹjẹ́ ó ti dé wá báyìí ǹjẹ́ ìró nípa wọn ǹjẹ́ ìtàn wọn ǹjẹ́ àti sọ́fúnrẹ́ ànábì sallallahu alaihi wasallam bí. ọlọ́ni bali ladhina kafaru fi takdhibi ọlọ́ni àwọn kèfèrí àwọn fìràáhùn fìràáhùn àtàwọn màjọ́ rẹ̀ àtàwọn ogun rẹ̀ àtàwọn thamud fi takdhibi wọ́n wà nínú ìpè ọjọ́ ìgbéda kìyàmà nírọ́ wọ́n wà nínú ìpè ọlọ́run ọba nírọ́ wọ́n wà nínú ìpè àwọn ànábì ọlọ́run ọba nírọ́ wallahu min waraihim wallahu min waraihim muhitu àmọ́ ọlọ́run ọba àlékelá rọ kiri ká wọn ni ìgbà tó ọlọ́run ọba àlékelá fẹ́ gbá wọn mú pẹ̀lú ìyá ọlọ́run ọba ọlọ́run ọba ìparun ti dé nìyẹn kò síbi tí yẹn fẹ́ sá lọ ẹ dákun ṣé sámà lèyàn lòun sá lọ ni àbórí ilẹ̀ ibo lọ́lọ́ ń sá lọ lórí ilẹ̀ ọlọ́wọ́n ọba tí èyí ṣe pé ọlọ́wọ́n ọba ní kápá lórí ẹ̀ tí èyí ṣe pé ibi tó ọba ń sá lọ yẹn gan ọlọ́wọ́n ọba àlékẹ́lá ní kápá àti fìyà pàdé rẹ̀ mẹ́ ibi tó ti lọ parun gan nìyẹn àbórí omi lèyàn lèyàn ń sá lọ ni àbínú atẹ́gùn lèyàn lèyàn ń sá lọ ni àbínú ilẹ̀ lèyàn lèyàn ń sá lọ ni téèyàn ní pàdé yẹn ọlọ́wọ́n ọba ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ò pààyàn rún tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá fẹ́ pààyàn rún kò sí nítorí ẹ̀ lọ́wọ́ bá lékẹ́lá bí ń sàlàyé fún wa nínú Yunus pé ọlọ́wọ́ bá ní yujiru wà la yujaru alayhi àbí ọlọ́wọ́ bá lọ́ba tí máa ń sọ ni tí ma ń láyà kú òun bí ìyà wà la yujaru alayhi àmọ́ tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá fẹ́ fìyà kò sẹ́ni tó lè ọlọ́run ọba àlékẹ́ látọ́lọ́run bábá fẹ́ fi ìyà jẹyàn kò sẹ́ni náà tó lè dáàbò bò kò sẹ́ni náà tó lè gbàálẹ̀ kó má jìyà ọlọ́run ọba àmọ́ ọlọ́run ọba yujir òun lọ́ba tí máa ń láyàn kó nú ìyà nígbà tí àwọn ẹ̀dá tó bá fẹ́ fi ìyà jẹyàn ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan lèyẹn lè sá lọ tí ó láyàn kó nú ìyà yẹn naam ọlọ́run ọba àlékẹ́ lá ń jẹ́ kó yẹ wáyé pé bí ọ̀rọ̀ wọn ṣe rí lélẹ́yìí báyìí naam bismillah يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير ọlọ́run bá ní yakadu albarku yakhtafu absarahum ọlọ́run bá ní látara bí agbára ètímọ̀ yìí bó ṣe tó látara ilé kókó ètímọ̀ yìí bó ṣe tó yakadu albarku yakhtafu absarahum ọlọ́run ní ètímọ̀ náà fẹ́ fọ́ ojú wọn tán ètímọ̀ tí ń sẹ́ nínú òjò tó ní agbára òjò kankan yìí ọlọ́run látara bí ètímọ̀ náà bó ṣe lé kókó bó ṣe ní agbára tó ọlọ́run ló fẹ́ ojú wọn tán ọlọ́run bá àlékẹ́lá ń jẹ́ kó yé wa nìyẹn wípé àwọn alìmùnàfikù òwe lọ́lọ́run bá àlékẹ́lá ń pa ọlọ́run bá àlékẹ́lá ń fún wa lápèjúwe wọn ni lọ́lọ́run bá àlékẹ́lá fi wọ́n dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò ọlọ́run bá ní alkùránul karim olọ́lọ́run ó fẹ́ tú àsírí àwọn almunafikun nìta ìtumọ̀ yakadu albarku yakhtafu absarahum gbogbo bá ṣe ń sọ́ra tó alkùránì níkàpá àti tú àsírí wọn ọlọ́run bá alékẹ́lá níkàpá àti tú àsírí wọn tó ti bá ṣe ń sọ́ra tán fẹ́ kíyàn kankan ma kọ̀kọ̀ àwọn tó ètò wọn fi pamọ́ fún àwọn almu'minun tí wọ́n fẹ́ kẹ́ni kankan ma tó ọlọ́run bá alékẹ́lá níkàpá àti tú àsírí wọn pẹ̀lú alkùránì ọlọ́run bá lékẹ́lá dẹ̀ padà tú àsírí wọn fún nẹ́bí sallallahu alaihi wasallam àbíbẹ̀kọ́ ni ọlọ́run bá lékẹ́lá ka ókọ wọn gbogbo bá ṣe láwọn ń fi nǹkan yí pamẹ́ tó gbogbo bá ṣe láwọn ń sọ́ra tó ọlọ́run bá lékẹ́lá padà sọ ìró kalẹ̀ láti sánmà fún nẹ́bí sallallahu alaihi ipe àwọn wọ̀nyí o àwọn èèyàn báyìí àwọn èèyàn báyìí ń bẹ irun wọn làwọn tí ó ma tí ó ma kọ̀ndẹ́mù hadithu annabi tó ma tako hadithu annabi irun wọn làwọn tí ó sọ pé imamul bukhari sọ pé annabi rape irun wọn làwọn tí ó ma sọ pé imamul bukhari wọ́n gba hadithu wa wípé annabi sallallahu alaihi wasallam báyàwó rẹ̀ sùn nínú nígbà tó yàwó rẹ̀ ń ṣe haidọ̀ lọ́wọ́ ṣẹ̀gbọ́n bá ń tú àṣírí wọn fún wa nìyẹn nítorí pé ìtọ́ wà nínú hadithu kò tí ẹ sọ̀rọ̀ bí iná tánàbí sallallahu alaihi wasallam sọ fún Aisha ìgbà tí Aisha ń ṣe haibọ̀ lọ́wọ́ tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ anábì wá fẹ́ bá ṣeré níbà ṣeré eléyìí tí èsè eléyìí tí máa ń dọ́mọ anábì sallallahu alaihi wasallam wá ní kọ́lọ̀ ọ̀rọ̀ ìró nítorí pé káwọn ọba tayọ àlà ọlọ́run ọba káwọn ọba débi tọ́nà ọba àlékẹ́lá ṣe léèwọ̀ fún wa nítorí tọ́nà ọba àlékẹ́lá ṣe léèwọ̀ fún àwa mùsùlùmí nígbà tó bẹ̀rẹ̀ wa bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ òun náà ni pé a gbọ́dọ̀ ní ìbálòpapọ̀ tí máa ń dọmọ pẹ̀lú wọn lànàbí sallallahu alaihi wasallam fi pa Àìṣà lẹ́sẹ̀ aisha ne kana nabi sallallahu alaihi wasallam ya'muruni fa atazir wa yubashiruni wa ana ha'id anabi sallallahu alaihi wasallam máa pa mí láṣẹ pé kí n lọ ró ìró kí n lọ fi nǹkan bo ojú ara mi anabi sallallahu alaihi wasallam máa bá mi ṣeré mo sì mo sì jẹ́ ni ti ṣe haid lọ́wọ́ kí ló fàtà nabi sallallahu alaihi wasallam bí ní ká aisha lọ ró ìró nítorí pé ká má bàa débi tọ́lọ́wọ́ bá ní kí lásìlẹ̀ ìwọ̀lé wọn lórí hadith yìí nìyẹn o ìtìzáà ìtumọ̀ ẹni pé kéèyàn lọ ró ìró ẹni yìí sì tú sí pé ànábì pamílá kí n lọ fọ abẹ́ ànábì ní sọ abẹ́ rẹ̀ nù ànábì ọmọ abá mi sùn ṣe pọ́nà ọba ń tú àṣírí wọn nìyẹn tí ẹ bá yẹ pọ́nà ọba bẹ́ tú àṣírí yẹn kí yẹn débi pé kí yẹn máa tú kí yẹn máa tú sí ìlọ fọ ṣe ọba àlekẹ́lá ń wọn ni pé ṣe ara wọn eléyà àrùn lọ́kàn wọn ọlọ́wọ́n àlekẹ́lá ẹwọ bá kàyàn ṣe dúdú tó kẹyàn máa tú ìró ríro kẹyàn máa túmọ̀ rẹ̀ sí lọ fọ abẹ́ ẹ̀dàkùn bóòlù ṣé wọ́n jọra wọn ìtazọrọ yẹ tẹ́sìrì tìzárọ̀ kẹyàn lọ ró ìró kò síbi tẹyàn lè dé láyé gbogbo lé kéwú tó bá wù kẹyàn lọ kódà kẹyàn lọ sí márkàsì lágége ẹ lọ gbé fáwọn ọmọ lé kéwú bẹ̀ pé ìtazọrọ kí ni túmọ̀ yé gbogbo èèyàn tó wà nílé kéwú kódà tó wà nílé kéwú tó wà ní ìdádi tí ò tí ì dé káwọn sọ pé tọ́lọ sí jamia tọ́lọ sí yunifásitì kéwu ẹni tó bá wà ní tánàwí ní secondary school lè kéwu tó wà ní gss 3 tí ó ti di ss eh, classes nílé kéwu yọ́ mọ̀ pé ìtìzá ìtumọ̀ rẹ̀ ní kíyàn lọ róró ẹni sì tú sí kíyàn lọ fọ abẹ́ ṣe pé ìyẹpẹrẹ nìyẹn ọlọ́run bá lè kẹ́lẹ́ tó àṣírí ẹ̀ nìyẹn pẹ̀lú muhkamul quran ṣe bá ní sí ọlọ́run bá ní yakadul barqu yakhtafu absarahum sọ ọlọ́run bá àlejò ajé kó yọ pé alukur'an ó fẹ́ tú àṣírí àwọn almunafikun òhó wọn kọ̀kọ́ wọn tó fi ń pamọ́ alukur'an fẹ́ tú tán sọ eléyìí báyìí nítorí lílágbára ìmọ́lẹ̀ ètímà yìí lọ́fà ló fi jẹ́ sí pé ọlọ́run bá àlejò láyé kódà wọ́n fẹ́ lè fọ ojú wọn lílágbára ìmọ́lẹ̀ alukur'an ó lágbára débi pé kó tú àṣírí àwọn àmìnàfikún ó dẹ̀ ń tu ọlọ́run bá àdékẹ́lá dẹ̀ ń tu fún wa bẹ́ẹ̀ sọlọ́run bá ní kùlámà ọ̀gọ́ ẹlẹ́hùn mẹ́ṣẹ́ fíhi wà ìdá azlama alayhim qamu ọlọ́run ní kùlámà ọ̀gọ́ ẹlẹ́hùn ó bá kí bá tí ètí mọ́ bá ti tan ìmọ́lẹ̀ fún wọn báyìí tó bá ti tan ìmọ́lẹ̀ sí wọn mẹ́ṣẹ́ òfíì wọ́n rìn nínú òkùnkùn inú òkùnkùn ẹ̀sújò wà ìdá azùlámà àléhìn nígbà tẹ́sí mẹ́rin bá tún lọ tán tí òkun tó bò wọ́n kọ́ọ̀mù ọlọ́ ni wọ́n tún dúró wọn ní lọ́bì kankan mọ́ tẹ́bà ti rìn síwájú díẹ̀ báyìí wọ́n tún dúró tẹ́bà ti rìn síwájú díẹ̀ báyìí nígbà tó bá tún yá iyèméjì ó tún ṣẹlẹ̀ sí wọn tí iyèméjì bá ti ṣẹlẹ̀ sínú ọkẹ́ wọn òkùnkùn ti dé nìyẹn wọ́n bá tún dúró ìdààmú bá tún bá wọn níbi tó lọ mọ́pẹ́ ah, àà ẹ̀tì ẹ̀gbọ́n náà ń tò tọ́ náà ilé yìí sọ wá bá láàká ìmọ̀ bá ìṣá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmánì lè tàn sí wọn iná ìmánì lè tàn sí wọn fún òpé ah, òdodo ní kíní yìí òdodo lànàbí ń sọ òdodo làwọn sàhábà ń sọ ìgbà tó bá yá iyèméjì ọkà tó dé ni pé ah bẹ̀tì tàbá ní káwò náà ó sì wá lè jẹ́ bẹ́ẹ̀ ó sì wá lè rí báyìí ọ̀yẹ́ kíkì ní ìrí bẹ́ẹ̀ ìgbà tí yẹ méjì bá dé ẹ òkùnkùn ní ẹ wọ́n bá tún dúró ìdààmú bá tún bá wọn pé àwọn òrò páwọn lè tẹ̀lé wọn lọ́wọ́ o <laughs> naam ilé ìbáyìí lọ́wọ́ bá alékílá ń jẹ́ kó yíwa bẹ́ẹ̀ nítorí ẹ̀ nínú suratul hajj ọlọ́wọ́ bá alékílá ní wa minan nasi man ya'budu Allaha ala harf ọlọ́wọ́ bá ní bẹ́nu àwọn èèyàn àwọn tó yẹ pé ya'budu Allaha ala harf wọ́n máa ń sin ọlọ́wọ́ bá nígbà tí ọlọ́wọ́ bá alékílá bá ń kẹ́ wọn ni gbàtọ́ ọlọ́wọ́ bá alékílá bá ń sóore ayé fún wọn wọ́n wá sí ọlọ́wọ́ bá inú wọn máa dùn ọlọ́wọ́ bá alékílá ní kó yọ fàyín asọ́bàhùn khayrun ọlọ́ni tó rẹ bá dé bá wọn ọlọ́wọ́n bá ní ìtumọ̀ annabi ọkàn rẹ̀ ọba alẹ̀ sí yọmọ wá sí lọ́wọ́ bá àmọ́ wàyín asọ́bàtù fitna ọlọ́ni tí fitna bá ṣẹlẹ̀ sí tí wàhálà bá dé bá ìdààmú wa bá kò bá ní sí lọ́wọ́ bá mọ́ subhanallah eléyìí ní ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó yẹ pé ìgbà tí nǹkan bá ń ṣe dáadáa tí bá ráǹfààní látọ̀dọ̀ ọlọ́run ọba láǹfààní ayé ìgbà yẹn lẹ́mọ̀ rí tí ọmọ jọ́sìn fọlọ́run ọba ẹ jẹ́ kí ọlọ́run ọba àlejò lágbé àdáwò dé ẹ rí i pé yọ sàkú lọ́dọ̀ ọlọ́run ọba yọ sàkú ní mọ́sálásí yóò padà lọ sọ́dọ̀ àwọn nǹkan míì tó gbẹ́mí lé wípé wọ́n lè gbà wọ́n lẹ̀ nínú wàhálà yẹn yàtọ̀ fọlọ́run ọba yọ sàkú lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí rẹ̀ ò ní dúró ti ọlọ́wọ́n bá pọ́lọ́wọ́n bá lólè wòyàn sàn torí pé kọ̀ gbà pọ́lọ́wọ́n bá ń bẹ yóò máa wò pé ẹwọ́ àdúrà àyìn àfáyẹ́ kan máa ń sọ pàdúrà ẹ̀ máa ṣàdúrà ẹ̀ máa ṣàdúrà ń jẹ́ òdàdúrà tó fẹ́ gbà wàdúrà tẹ́ ń ṣe ẹ̀ wẹ́lẹ́ ìwòsẹ̀ kí ní alẹ́ bá wa dín nǹkan torí ibi tẹ́mi ibi tí gbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ nìyẹn ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ pọ́lọ́wọ́n bá ń bẹ pé ọlọ́wọ́n bọ́ gbàdúrà yóò pé yíò máa ń pẹ́ àdúrà ni máa ń pẹ́ ẹ wo dákun gbàgbé yẹn wo ó wulẹ̀ kú dànù ẹjẹ́ mẹ́dúró ti tàwọn àfẹ́ ilé ọwùlẹ̀ kúdánù ọjẹ́ jáde sọ́rọ̀ ara rẹ̀ torí pé òun pébi tóun bá jáde náà ibi dẹ́yìn ibẹ̀ ni wòsàn kíákíá mọ́ wà sọ́nà bá ní ìbẹ̀nú àwọn èèyàn tó yẹ́ sí pé báyìí lára mẹ́rin wọ́n rí man ya'budu Allah ala harf ọlọ́run ní bẹ́nu àwọn èèyàn tó yẹ́ sí pé yóò máa nígbà tó rẹ bá dé bá ẹ̀mí rẹ̀ balẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run bá rí ká ní wàyí ọ̀sọ̀ bá tún fitna àmọ́ tí fitna bá dé bá ìgbà yẹn ni wàá lóde ìgbà yẹn ni ó kú lọ́dọ̀ ọlọ́run ọba tí ó máa lọ sọ́dọ̀ nǹkan mí àtọ̀fọ́ ọlọ́run ọba náà sọ ọlọ́run ọba rí ká jẹ́ kó yọ ẹ pé gbogbo àkígbà tí ìmọ́lẹ̀ bá ti tàn sí wọn ìgbà yẹn wọ́n máa òdodo ìgbà yẹn wọ́n sì máa sọ̀rọ̀ òdodo lẹ́nu àmọ́ ah, ìgbà tí iyèméjì bá tún ti dé ìdààmú ọba wọn ó dúró wọn ní tẹ̀lé wọn nílé tẹ̀síwájú mọ́ ọlọ́run bá ní kẹ́lá ń jẹ́ kó yá pé bí àlámẹ̀rí àwọn almunafikun bá àlámẹ̀rí wọn ṣe rí ilé báyìí lẹ́yìn tó yẹ́ sí pé ah, ìmánì ẹ̀yọkọ̀ọ̀kan tí ń wá sínú ọkàn wọn yẹn kò lè sí wọ́n láǹfààní gangan nítorí iyèméjì àti òkùnkùn tó ní agbára ilé tó pé ó wà pẹ̀lú wọn náà eléyìí ni àpèjúwe tí Ọlọ́run bá alékiọlá tó ń sàlàyé fún wa nípa wọn ìmọ́lẹ̀ yẹn òun náà ni ìmọ́lẹ̀ tí ò lè ṣe wọ́n láǹfààní kódà tó bá jẹ́ bí al-qiyama ìmọ́lẹ̀ tí ó tàn lára àwọn al-munafiqun ìmọ́lẹ̀ tí ó padà kú ni tí ò ní tó wọn rìn lọ sínú aljanna gẹ́gẹ́ bí ayé sàlàyé síwájú tẹ́lẹ̀

ọlọ́wọ́n bá lékelọ́ bá mú ìgbọ́rọ̀ wọn yẹn ọlọ́wọ́n bá lékelọ́ bá mú lọ ọlọ́wọ́n bá yà wọn ní òdi pátá láwọn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì náà almunafiqun nìyí ni o wà abẹ́sọ́ọ̀rì bákan náà ọlọ́wọ́n bá lékelọ́ bá fọ́ wọn lójú inna Allaha ala kulli shay'in qadir torí pé ọlọ́wọ́n bá lékelọ́ ló ní kápá lórí gbogbo nǹkan kò sí nǹkan tọ́lọ́wọ́n bá lékelọ́ ní kápá lórí ẹ̀ láti ṣe ọlọ́wọ́n bá lékelọ́ jókòó yà pé gbogbo àkígbà tó bá ti fòdodo lẹ̀ yẹn gbogbo àkígbà tó bá ti fi ìmọ̀ náà lẹ̀ yẹn ọlọ́run ọba ní tó bá wù òun ọlọ́run ọba ní pẹ̀lú bá ṣe fi mọ̀nà lẹ̀ tí wọ́n tẹ̀lé mọ̀nà mọ́ yẹn tán bẹ̀rẹ̀ sí máa ṣe èméjì yẹn òun ọlọ́run ọba lè kẹ́lọ́ ọba fọ́ ojú wọn pápátá òun ọlọ́run ọba ọba sì di wọn létí yányán ni so yẹ báyìí sìn tí ó yẹ sí pé ní ayé wọn wọn bá ti lè gbọ́ nǹkan kan tí ó ṣe wá láǹfààní mọ́ bákan náà wọn bá ní ìkápá lórí gbogbo nǹkan ọlọ́run ọba àlékẹ́lá ní kápá láti jẹ̀yàn yà nígbàtí ọlọ́run ọba àlékẹ́lá bá fẹ́ jẹ̀yàn yà ọlọ́run ọba àlékẹ́lá sì ní kápá láti kẹ́yàn nígbàtí ọlọ́run ọba àlékẹ́lá bá fẹ́ kẹ́yàn náà ní báyìí a rí kan nínú àwọn òròyìn ọlọ́run ọba òun náà ní pọ́lọ́run ọba àlékẹ́lá ọlọ́run ọba ròyìn ara rẹ̀ pẹ̀lú kúdùrọ̀ ala kulli shay ọlọ́run ọba àlékẹ́lá ròyìn ara rẹ̀ pé òun ní kápá lórí gbogbo nǹkan so lára àwọn òròyìn tá a gbọ́dọ̀ fi orin ilẹ̀ kágbà yìí pé kò sí nǹkan kan náà tí ọlọ́run ọba ò ní kápá lórí ẹ̀ ọlọ́run ọba ló ní kápá lórí àti mú oore wá fún èèyàn ọlọ́run ọba náà ló sì ní kápá àti mú yà wá fún èèyàn tọ́lọ́run ọba àlekẹ́ bá fẹ́ jẹ èèyàn yà so kò sí nǹkan kan tí ọlọ́run ọba àlekẹ́ ló ní kápá lórí ẹ̀ lára àwọn òròyìn tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́ nìyẹn a gbọ́dọ̀ máa kò gbọ́dọ̀ máa wà nú ọkàn wa wípé ọlọ́run ọba àlekẹ́ lá ṣe àìníkápá lórí nǹkan kan fún bí àpẹẹrẹ ńsìn kò sí bí ààrẹ náà ṣe lágbára tó kò gbọ́dọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí wa pé ọlọ́run bò ní kápá àti mo kú o pé nǹkan mi yàtọ̀ fọlọ́run bá ló lè mú nǹkan yẹn kú yàtọ̀ fọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe léyìí ó ti ṣe ṣákù ó ti ṣe èméjì nínú ìníkàpá ọlọ́run bá nìyẹn kò dẹ̀ sí bí òsì náà bó ṣe lè tó lára yẹn èèyàn gbọ́dọ̀ jákàmù náà pé ọlọ́run bò ní kápá àti rọ̀yàn lọ́rọ̀ kò dẹ̀ sí bí owó yẹn ṣe lè pọ̀ tó láyé èèyàn gbọ́dọ̀ sí èyàn méjì pọ́lọ́wọ́n bá àlékẹ́lá ní kápá àti parun ẹgẹ́ báwọn kan ṣe máa ń sọ lónìí pé àwọn owó kan bẹ owó tágbà náà lè wọbẹ̀ kódà bá gbàgbà náà bá wọnú rẹ̀ gan àgbà náà ó kú síbẹ̀ ni kò sí bówó ṣe lè pọ̀ tó ọlọ́wọ́n bá àlékẹ́lá lè parun ọlọ́wọ́n bá àlékẹ́lá ní kápá àti parun torí pọ́lọ́wọ́n bá náà lọ́ba tó yẹ pé ó kó kíní ìjọ fún ọ kò gba ọlọ́wọ́n bá níṣẹ́jú àyá láti parun tọ́lọ́wọ́ bá lè gílá bá fẹ́ pa nǹkan náà rùn tọ́ ẹ̀pọ̀ náà bá lè gílá parun bẹ́ẹ̀ so kò sí nǹkan bó ṣe lè pọ̀ tó tí ọmọ wá ṣe tí èyàn méjì ọmọ wá ṣe wá lórí ẹ̀ pé ìjọ ah, lọ́n sì níkàpá àti ṣe nǹkan yìí báyìí tí ẹ̀sì rò pọ́lọ́wọ́ bá níkàpá àti ṣerú nǹkan yìí gbogbo ẹnikẹ́ni tó bá ṣerú eléyìí ó ti ṣẹbọ nìyẹn irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí nìyẹn a gbọ́dọ̀ níkàpá a gbọ́dọ̀ ṣe èméjì pé ìjọ ọlọ́wọ́ bá níkàpá àti gbé wa dìde lẹ́yìn tá a bá kú tán èèyàn tí ò bímọ kódà tó fi dé 90 years tó fi dé ọmọ ọdún àádọ́rùn tó fi dé ọmọ ọdún àádọ́rùn wàlọ́hì àgbọ̀dọ̀ sí èméjì pé ọlọ́run bá ní kápá àti búrú irú ẹni bẹ́ẹ̀ lọ́mọ kódà ní dèdè hejì tọ́wà yẹn torí pé ọlọ́run bá lè gá láti ṣe irú ẹ̀ sẹ́yìn rí àwọn tó yẹ pé wọ́n dé irú ọjọ́ orí bẹ́ẹ̀ kódà àwọn tán kọjá ọdẹ orí bẹ́ẹ̀ tọ́lọ́run bá lè láti fún wọn lọ́mọ kódà lásìkò tiwa yìí náà nílùú kan ní Europe ọlọ́run ọba àlékè láṣẹ bẹ́ẹ̀ fóbìnrin kan náà tó yẹ pé age ninety ọmọ ọdún àádọ́rùn ló tó bímọ ló tó bí àkọ́bí ọmọ rẹ̀ ọlọ́run ọba àlékè láfi ń jẹ́ kó yé wa ni pé ọlọ́run ọba ní kápá lórí gbogbo nǹkan kò sí nǹkan kan náà tó ọlọ́run ọba àlékè ló ní kápá lórí ẹ̀ naam ọlọ́run ọba yìí ọlọ́run ọba ń ròyìn ara rẹ̀ pẹ̀lú pé innallaha ala kulli shay'in qadir so ọlọ́run bá alékẹ́lá ó ní kàpá lórí gbogbo nǹkan ọlọ́run bá sì nímọ̀ nípa gbogbo nǹkan náà ọlọ́run bá alékẹ́lá ó ń tẹ̀síwájú bismillah ya ayyuhan nas واتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ọlọ́wọ́n بني يا أيها الذين آمنوا. amanu ìbátọ́lọ́wọ́n bá alékẹ́ láróyìn àwọn almunafikun níta àwọn almunafikun ọlọ́wọ́n bá alékẹ́ láti parí ìròyìn wọn báyìí lẹ́yìn náà ọlọ́wọ́n bá alékẹ́ láwá bẹ̀rẹ̀ yìí pèpè yá harfu nida a arafi ni tó jẹ́ sí pé re loda lọ́dọ̀ àwọn lárúbáwá òun ni kí a ma fi ki ya fi pè táwọn lárúbá máa ń lò fún òun náà ni ìpèpè ya ayyuhal ladhina ya ayyuhan nas ọlọ́ ni mo pè ẹ̀yin èèyàn ọlọ́wọ́ bá àdékẹ́lá ń pe gbogbo apátápátá ni naam anidaat àwọn ìpèpè tó wà ní al-Qur'an ìpèpè tó pọ̀ ni in tó sì fa tí àwọn ìpèpè wọ̀nyí tó fi yàtọ̀tọ̀ síra wọn òun náà ni wípé Ọlọ́run bá àlékẹ́lá máa ń pe àwọn ìpèpè wọ̀nyí nítorí àwọn ọ̀rọ̀ tọ́nà bá àlékẹ́lá bá fẹ́ sọ lẹ́yìn ẹni gbogbo iṣẹ́ tó bá jẹ́ sí pé kò sẹ́nì kankan tí ó ní tọ́lọ́wọ́n bá rikí lábá fẹ́ gbé sẹ́nà kọwa lọ́rùn ọlọ́run ni yá ayyuhalladhina amanu ọlọ́run ni mo pè ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo àwọn olọ́run bá ń pè àwọn mòmìnì ó túnmọ̀ sí pé àwọn tí ìbá ṣe mòmìnì ọlọ́run bá lè kéré òpè wọn dá alámàrí ẹ̀ tọ́lọ́run bá rikí lábá ti wá pé àwọn alladhina amanu yìí iṣẹ́ tọ́lọ́run bá rikí lábá fẹ́ pè nǹkan kan ni tó ń sọ pé kò sẹ́ni tó ní kápá àti ṣe kò sẹ́ni tí ó rọ̀ lọ́rùn láti máa ṣe àfẹ́ntí máa nìbá ti kọ́ ń bẹ fún bákan náà kò sẹ́ni tí ó ṣe tí ó ní ládá lórí ẹ̀ àyàfi pé jẹ́ pé mùmínì ni mùsùlùmí ni nítorí ẹ̀ ló fi jẹ́ pé àwọn tí ọlọ́run ọba àdékẹ́lá pè sí àlámàrí náà ọlọ́run ọba àdékẹ́lá máa ń pè wọ́n pẹ̀lú ìpèpè ìmán nítorí pé àwọn ni iṣẹ́ tọ́lọ́run ọba àdékẹ́lá fẹ́ pè wọ́n sí lẹ́yìn ìpèpè yẹn àwọn ni ó ṣàǹfààní fún àwọn ni ó sì ní kápá àti ṣe nínú àwọn alìmìdáàt nínú àwọn ìpẹ̀kẹ̀tọ́ wà náà al-Qur'an òun náà ní kọ́lọ̀ ọba àdíkà pé yá ayyuhal kafirun ọlọ́run ni mo pè ẹ̀yin kèfèrí tọ́lọ̀ ọba àdíkà bá fẹ́ bá wọn sọ̀rọ̀ nìyẹn àbọ́lọ́run ọba àdíkà bá fẹ́ bá wọn wí àbọ́lọ́run ọba àdíkà bá fẹ́ dẹ́rù ara ẹ̀ bá sàlàyé àwọn kankan fún wọn tí wọ́n gbàgbọ́ ó fẹ́ fi àwọn nǹkan tí wọ́n gbàgbọ́ ìtẹ́yìn náà gbàgbọ́ yẹn ọlọ́run bá dékẹ́lá wá fẹ́ lò láti ṣàlàyé tó wọn gbàgbọ́ fún wọn pé à ah, síbẹ̀ gbélé ìgbọ́ síbẹ̀ gbélé ìgbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá gbélé ìgbọ́ ọ̀ràn èèyàn náà ní kẹ́ ẹ gbélé ìgbọ́ nítorí pé nínú nítorí pé ìtẹ́ ẹ gbàgbọ́ yìí òun náà lọ́gbọ̀rọ̀ pé yín lọ síbi ìtẹ́ ẹ gbàgbọ́ yìí náà kí ló lè tẹ́ ẹ gbélé ìgbọ́ tẹ́ ẹ gba ilé ìgbọ́ ó yẹ báyìí níṣì sọ ọlọ́run ọba ọlọ́run bá níkẹ́lọ́ wá pè wọ́n pẹ̀lú ìpèpè pé òun pè àwọn kèfèrí níbòmí ọlọ́run bó ní yá ayyuhan nas ọlọ́run ni mo pè ẹ̀yẹ èèyàn lápapọ̀ sọ́rọ̀ bá bá ní yá ayyuhan nas àti mùsùlùmí àti mùmìní àti kèfèrí gbogbo ayẹ́ ọlọ́run bá níkẹ́lá pè mí báyìí eléyìí báyìí ìpèpè yìí òun tún ọ̀fẹ́jú ó kẹnu ju kọ́lọ́wọ́ bá lékẹ́lá pé àwọn alẹ́dínà ámùnú nìkan lọ àbí kọ́lọ́wọ́ bá lékẹ́lá pé alẹ́dínà káfàrú nìkan lọ irú pẹ̀pẹ̀ yẹn lọ́wọ́ bá lòmí báyìí nínú àwọn pẹ̀pẹ̀ míì ọlọ́wọ́ bá lékẹ́lá ni yá ayíwá nàbí mo pè rà nàbí ṣé báyìí nìsín inú kọ́yẹ́ kọ́lọ́wọ́ bá lékẹ́lá fẹ́ bá nàbí wí pé àkílẹ̀ tó ń ṣe nǹkan báyìí àbí nítorí kọ́lọ́wọ́ bá lékẹ́lá fẹ́ fi nǹkan kan ránṣẹ́ sí i

sẹ́gbẹ́ nǹkan tá a máa retí lẹ́yìn pípèpè yẹn ni pé kí Táyé dáhùn tó bá ti wá dáhùn tó bá ní èèò èmi rèé káwá dákẹ́ ká máa wòrà wáyé máa pè à ebẹ́ pè mí sí ẹ mo pè ọ́ ẹ̀hẹ́ yóò máa wá retí pé pípè tẹ pè mí yẹn ẹ sọ kankan fún mi ni tẹ́ bá wá dákẹ́ tẹ́ bá wá ní ẹ mo pè ọ́ tòótọ́ yóò ní ẹ tó pè mí sí tọ́rọ fẹ́ mọ̀ dítẹ̀ fi ń pè òun kí a ní mọ́gá pè ọ náà ní yọ́wọ́ pé ẹ̀fura sáwọn aláàjì o ọ̀dà <laughs> kọ́ra àwọn aláàjì ó fura bẹ́ẹ̀ náà ṣe lánàá wọ́n kẹ́ pẹ̀mí lásán mo sì déwájú wọ́n sì ń wò mí torí pé kọ̀ bá làákà yìí mú kéèyàn pé yàn kọ́ máa jẹ́ sí pé nǹkan kan lẹ́fẹ́ sọ fún lẹ́yìn yẹn bá sì pè yàn èèyàn retí dáhùn ni nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé onítẹ̀ bá ti gbọ́ tọ́lọ̀ ọba àdìgẹ́lá bá sọ pé yá ayọ́ alladhina amanu tọ́lọ̀ ọba àdìgẹ́lá bá ti ń pèpè pé mo pè yín tẹ́ gbàgbọ́ lódodo ìdùnnà sóòlì ní ẹ̀yà ọlọ́run ọba ilé ti yín o torí pé ìkanu méjì ni ìmọ̀ ọlọ́run ọba kan tí ó ṣe yín láǹfààní ẹ̀yà tètè tẹ́ sí sí kẹ́ gbọ́ kẹ́ tẹ̀lé kẹ́ sáré sí tàbí kọ́ ọlọ́run ọba àdìgẹ́lá fẹ́ kìlọ̀ nǹkan kan fún yín tó lè kópa ọ̀rọ̀ bá yín ò ní pé èèyàn àbíkọ́ ẹ̀kọ́ pè wá sí kan ó fẹ́ pè wá sí nǹkankan tí ó ṣe wá láǹfààní àbó fẹ́ pè wá sí nǹkankan tí ó kó nira bá wa tí ó kó wa jìyà tí ó kó bínú ọlọ́run bá wa so nítorí ẹ̀ gbogbo àkíbà tá a bá ti ń gbọ́ sọ́nà ọba àlekẹ́lá bá ń pèpè a gbọ́dọ̀ máa retí kí lọ́nà ọba àlekẹ́lá fẹ́ pè wá sí a sì gbọ́dọ̀ ṣetán àti tẹ̀lé a sì gbọ́dọ̀ ṣetán àti tẹ̀lé nǹkan torí bẹ́ẹ̀ èròǹgbà ẹni tó péyàn òun náà ń pé kó lè tẹ̀lé ẹni fẹ́ sọ fún nígbà tó lọ́lọ́wọ́ bá yíká sọ pé yá ayọ́ lẹ́dínà àmànù ọlọ́ni bó pẹ̀yìn tẹ́ ìgbàgbọ́ lódodo ìstẹ̀jíbù lillahi wà lè rọ̀súlì ìdádà ákùn lima yuhyikum ọlọ́run ọba ni ẹ máa jẹ́ ìpè ọlọ́run ọba ẹ sì máa jẹ́ ìpè òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí àwọn méjì bá ń pè yín lọ sí tí ó mú yín ṣẹ̀ṣẹ̀ ní tọ́lọ́run ọba àlekẹ́lá nífẹ̀ẹ́ ọlọ́ni ẹ máa dá wọn lóhùn istajibu lillahi wa lirrasuli nínú àyà mi ọlọ́ni wa idha sa'alaka anni ibadi ọlọ́wọ́n bá ní ìrìn ànẹ́bì tí àwọn ẹrú mi àwọn ẹrú èmi ọlọ́wọ́n bá tọ́bá wá béèrè akọ̀ríbùn rọ́bùnà fanunají àmbàídùn fanunají àwọn èèyàn wà bèèrè lọ́wọ́ ànẹ́bì eré ànẹ́bì sàlàyé fún wa sọ́lọ́wọ́ bá súnmọ́ wa ní káma wá pè lóhùn kẹ́lẹ́kẹ́lẹ́ káma bá sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ torí kó súnmọ́ wa àwọn èèyàn fura sí yẹn pé à ẹni tó ń bá sọ̀rọ̀ níwájú rẹ̀ wá ní mórí mórí kọ́lẹ̀ bá àà ah, ah, ah. wọ́n ni ẹfúrasí nǹkan ṣe ẹni tó bá wà níwájú yẹn tó bá súnmọ́ èèyàn tí èèyàn bá sọ̀rọ̀ ẹ máa bá sọ̀rọ̀ ni so wọ́n ní àwọn èèyàn wọ́n wá mi lọ́wọ́ rẹ̀ ànẹ́bì sí ni ọlọ́run bá súnmọ́ ni ká ni a ń bà ìdún fanunadi àbọ́lọ́wọ́ bá jìnà sí wọn ká máa pariwo tóó rẹ̀ ànẹ́bì wá dá wọn lóhùn pé fa inni qarib sọ fún ẹ pé mo tó wá béèrè nìyẹn pé ṣé mo jìnà sí wọn ni àbí mo súnmọ́ wọn ìrẹ́ anábì sọ fún mi pé mo súnmọ́ wọn nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ mi o orí yóò pé ṣẹ̀gbẹ́ àwọn kan ṣe máa ń ṣe àwọn alásàlátù ẹ pariwo ọlọ́run o àwọn olórin ah, subhanallah bí wèrè àwọn ọmọ alẹ́gbọ́ ọlọ́run ah, kí ló dé wọ́n wo pé ó sàfẹ́ gbẹ́gbẹ́ kó láwọn èèyàn lọ́wọ́ táwọn èèyàn padà dédé tó ní àà àti àyí gírí kẹ lónìí àti ọlọ́run lónìí àà ah, ọlọ́run ọgbọ̀nà mọ́dà wà lóhùn àwọn ah, ọlọ́ kí ló dé pẹ́lá mú ṣe pariwo yìí gan tí bá yẹ pábẹ̀ bí ẹ̀ márùn sí ẹ̀mẹ́fà ó súnmọ́ kẹmẹ́ gbọ̀n mọ́ tó ipò wọn padà hàn ní nítorí ẹ̀fà tí mo fi pariwo bẹ́ẹ̀ kálíbà mọ bí àwọn èèyàn bí àwọn èèyàn ṣe gọ̀ tó ni kí ló dé tó báyìí ọlọ́wọ́n bá nífa inni qarib ibi ọlọ́wọ́n bá súnmọ́ wọn kò ní ìdíkẹ́ pariwo ujibu da'wata da'i èmi ọlọ́run ní èmi ọlọ́run bá máa ń dáhùn ìpèpè ẹni tó bá ń pè mí nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ìjọ kan Ànábì sallallahu alaihi wasallam ń lọ pẹ̀lú àwọn sàhábà lórí ala anfusikum arábìnrin a ah, ẹ̀rọ a máa sọ̀rọ̀ yín jẹ́jẹ́ o ẹ̀rọ a máa pè ọlọ́run ọba yín jẹ́jẹ́ má fa innakum la tad'una asam torí pé ọlọ́run ọba tẹ́ ń pè kìí sọ ọlọ́run ọba tó dití fa innama tad'un ọlọ́run ọba tẹ́ ń pè qarib ọba tó ni arábìnrin kódà ó súnmọ́ yín ju ọrùn rànkúnmi yín lọ sẹ́ńpẹ́ ẹni tó bá wà lórí ìrìnàjò pẹ̀lú rànkúnmi tó pé ní tó bá fi ń ṣe ìrìnàjò ń gbà yẹn rànkúnmi ni wà lórí nǹkan ẹ̀gùn ràkúnmí tí ń lọ kò sí kankan tó súnmọ́ lórí níbi lórí ìṣẹ́yí tó wà yẹn ọrùn ràkúnmí ẹ̀ lọ ọrùn ràkúnmí ni máa ń súnmọ́ ẹni tí ó bá ń gun ràkúnmí lọ ẹ̀rí pé ọrùn rẹ̀ ni ó súnmọ́ yíta lè fi wé níṣì ni pé ọlọ́run bá súnmọ́ yín ju steering yín lọ sẹ́gbẹ́ ẹni tí bá ń drive yí tó súnmọ́ ìgbì náà ní steering rẹ̀ àrẹ́bí ni ọlọ́run bá súnmọ́ yín ọlọ́run bá tẹ́ ń pè ó súnmọ́ yín ju steering yín lọ anábì nítorí ẹ̀yin sọ̀hábà ẹlú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run àrùbíyú aláàǹfúsìkùn tó gbọ́nà wọn bá ní fa ní kọ̀rí wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ pé ṣé mo jìnà dé àbí mo súnmọ́ mo súnmọ́ ni tó ń bẹ̀rẹ̀ nìkan jáwọ́ ní ọlọ́wọ́ nígbà tí èsè were alọlọ wọn pariwo mọ̀ kan dá mi bá náà mọ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ lóṣù tètè máa dáyẹ̀ lóhùn òun ẹni kí ẹ̀dá ọlọ́wọ́ bá lóhùn níta abẹ́bà lọ́mẹ́ ni pé àsọ́lọ́wọ́ bá ń pè wá torí ọlọ́wọ́ bá ní fọlì yẹ́sẹ̀ jíìbù lí ọlọ́wọ́ bá ní káwọn náà dáyẹ̀ ní ọlọ́wọ́ bá lóhùn inú pèpè tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ ni pé yá ayúwa nas ọba ni mo pè ẹ̀yin mo pé gbogbo ẹ̀yin èèyàn wáwátá tọ́gbà ìsìláàmù lẹ́sìn inú yín àtẹni tí ọ̀yọ́ ní ìsìláàmù lẹ́sìn inú yín àti mòmìnì inú yín àti kèfèrí inú yín àtọkùnrin inú yín àtobìnrin inú yín àti dúdú yín àti funfun yín àti lárúbáwá yín àtẹ́kèsí lárúbáwá yín ọlọ́run ọba ní yá ayúwa nas ọlọ́run ni mo pè yín ọlọ́run ọba ń pè wá báyìí o ó wá tọ́ ọ̀ràn àyàn ní ká jẹ́ pé ọlọ́run ọ̀ràn àyàn ní ká dáhùn ìpèpè ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àdínlẹ̀ àtàtìmọ́wá síwájú kí lọ́wọ́ bá rí kẹ́lá ń pè wá sí ọlọ́ni ìstẹ̀jìbú ọlọ́wọ́ bá rí kẹ́lá ní u'budullaha ya ayyuhan nasu u'budullaha alladhi khalaqakum u'budu rabbakum alladhi khalaqakum ọlọ́wọ́ bá ní u'budu rabbakum ọlọ́ni ẹ máa ilé tó ṣe pé òun náà ló dáyín náà insha Allah ta'ala ibi náà láǹfààní àti dúó sí ibi ayé u'budu rabbakum ọba àlékẹ́lá ń pè wá sí gbogbo apáwátá òun náà ni kí ni jama'a ó túmọ̀ sí pé àṣẹ gbogbo èèyàn pátápátá lọ́jọ́ lati torí ìgbà tọ́lọ́wọ́ bá àríkírá fẹ́ pè wá sí tọ́lọ́wọ́ bá àríkírá fẹ́ pè wá sí ìbádà sí ẹni lè kéta àwọn mùmìnì nìkan lọ́wọ́ bá àríkírá pè sí ìbádà ọlọ́run ní gbogbo èèyàn pápátá a jẹ́ sí pé ìrànà táǹkì àsọ́sọ̀ ọ̀ràn yẹn lórí àwọn kiri yóná àsáwọn ni wọn kí àti wọn jìyà rẹ̀ a jẹ́ pé ìrànà táǹkì àsọ́sọ̀ ọ̀ràn yẹn lórí àwọn Yahudi náà bá àríkírá lábọ̀ wá lọ́rùn ni tó gbé ìbúdú rabbakum yá ayyuhan nas kí lọ́lọ́wọ́ bá lè gíráń pè wá sí ìbúdù rabbakum àṣẹ gbogbo apáwátá ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa pẹ́ran fún àṣẹ gbogbo apáwátá ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jẹ́jẹ́ fún àṣẹ gbogbo apáwátá ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa wá lórúnà lọ́wọ́ lórí nǹkan tẹ́dà kan ò ní kápá lórí ẹ̀ àṣẹ gbogbo apáta ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa wá lólùsọ àṣẹ gbogbo apáta ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa bẹ̀rù àṣẹ gbogbo apáta ọlọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa kẹ́pẹ́ subhanallah wa'budu rabbakum

ilé tí a gbọ́ yìí kọ́nà ọba àlékẹ́lá kí ó dé kó sí wá láǹfààní láyé àti lọ́jọ́ gbẹ̀dà kìyàmà àti ẹni tó sọ àti àwa tá a gbọ́ kọ́nà ọba àlékẹ́lá kí ọmọ jẹ́ ká kaba máa burú lórí ẹ̀ alala Thank you naam afáàní afáàlùn fẹ́ bèèrè nípa bí ẹ̀ ṣe máa ń pe Allah pípé ṣe Allah ni ó pè ní àbí Allah naam orúkọ yìí náà ń pè ní ismul jalala orúkọ tó tóbi tó gbangban òun náà lórúkọ yìí ṣe wá rí orúkọ yìí gbogbo àkígbà tó bá jẹ́ sí pé fatha òun náà lọ ṣáájú ẹ̀ a lápè ṣáájú ẹ̀ àbí u lápè ṣáájú ẹ̀ dọ́mà láàmù tó wà ń bẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ sọ pé lọ́ lápè lọ́ tó bá yẹ sí pé a àbí u lọ ṣáájú ẹ̀ a ní lọ́ a ní alọ́ọ̀hù alọ́ọ̀hù níta fi lọ́ láàmù yẹn òun náà ní nítorí torí fatiha tó ṣáájú ẹ̀ a tàpè ṣáájú ẹ̀ àbí u ṣé bá ní sìn

lillahi lillahi a ní sọ pé lillahi lillahi mulku samawati so yóò bá ní sí billahi fillahi gbogbo àkókò àtàbáyé pé kẹsọ̀rọ̀ tí a fi pè ara fi tọ́ sáájú ẹ̀ kẹsọ̀rọ̀ la fi pè so lá láàmà pè àti àti fásitì àbídọ́mà lọ́ láàmà pè so lọ́ àlà pátápátá gbogbo nǹkan lọ́wọ́ applicable sí bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ bí ẹ bá so ibà ní sí wàlọ́hì yẹn sọ pé wàláhì wàlọ́hì tàlọ́hì bíláhì bàtẹ́ pé kẹsìrọ̀ nìyẹn bíláhì àmọ́ wàlọ́hì tàlọ́hì so ibà ní sí ẹ̀hẹ́ alọ́hù yakúlù lọ́hù ibà ní sí so bẹ́ẹ̀ náà ni tàbá fẹ́ búra gbogbo gbogbo fẹ́ sọ̀rọ̀ so alọ́hù ni wa alayhi salam <coughs> dáàbò ní iye wọn jímọ̀ bóyá ìwà ìwà àgàtà ìwà ẹjọ́ ẹjọ́ sí àtàyà ni wọn fi sára mọ ni wọn fẹ́ kí sí kí ìyẹwò kì í àbí bẹ́ẹ̀. naam àtàyà lè yẹn bá tí yẹn bá fẹ́ kí yẹn bá fẹ́ san mẹ́rin lè yóò kì í zórí lè yóò kì í tó bá jẹ́ pàtàyà lè yẹn bá àwọn tó bá yẹ pé yẹn bá wọn lórí ìrùkú rẹ̀ so yẹ bá ní sẹ ọlọ́kà kan náà lè yẹn bá àmọ́ ìrùkú yẹn bá so méjì péré lèyìn òkè yọ́kà sẹ́yìn yọ́kà padà ní oyè bá ní sí àwọn tó wá pé láti ibi àtàyà lèyìn ti bá wọn tí yẹn bá fẹ́ mẹ́rin ní òkè Allahu a'lam naam subhanaka allah alhamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh